ojú wa tó lé ojú wa tó kó. bàbá tẹlifíṣàn rẹ̀ mo tún kí gbogbo ẹ̀yin èèyàn wa pàápàá jùlọ gbogbo ẹ̀yin ọmọ yorùbá jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé tẹ́ lórí ọ̀fẹ́ láti máa wo ìkànnì àràbà ẹ wo àfa akíìmù ló tún sọ̀rọ̀ o àfa akíìmù pé gbogbo àwọn ọba ilẹ̀ yorùbá kódà tó máa sọ pé kán challenge èèyàn àfa akíìmù challenge gbogbo àwọn ọba ilẹ̀ yorùbá ṣe mọ̀ wípé àfa akíìmù jẹ́ kan nínú àwọn tó jẹ́ pé a lè sọ pé a lè fọwọ́ wọn gbáyà nínú àwọn tó ń jàjà òmìnira fúnlẹ̀ yorùbá ẹ àfa akíìmù síwárè ó jẹ́ èèyàn kan tó jẹ́ pé bàbá yìí ò ní fọ̀rọ̀ sábì ahọ́n sọ bàbá yìí ìyẹn àfa akíìmù wọ́n wá pe àwọn ọba ilẹ̀ yorùbá jáde ẹ wo àfa akíìmù tú àwọn nǹkan kan <laughs> nínú fídíò tẹ fẹ́ wò yìí àfa akíìmù tú àwọn nǹkan kan ṣùgbọ́n ẹ jẹ́ ń ṣe báyìí kí n tó mú fídíò yẹn wá sójú ìwòran yín tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ ti yín rèé tẹ́yìn olórí ọ̀fẹ́ láti wo ìkànnì àràbà mo kí ẹ̀yin náà pé ẹ káàbọ̀ ṣùgbọ́n kẹ́lẹ́ mọ́ jàǹfààní ìkànnì àràbà lóòrèkóòrè sí ẹ subscribe button ó ṣe pàtàkì ẹ tẹ̀ ẹ́ bákan náà ẹ notification button tó wà lẹ́gbẹ̀ẹ́ ìyẹn agogo yẹn náà ẹ tẹ̀ ẹ́ ó ṣe pàtàkì ṣe rí fídíò yìí tí mo kọ́kọ́ fẹ́ mú wá fún yín yìí eléyìí jẹ́ part one part two ẹ̀ ń bọ̀ lọ́nà tí n bá ti release eléyìí láìpẹ́ yìí màá tún part two ẹ̀ máa mú wá sójú ìwòran yín ìyẹn part two yẹn ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí àfa akeem sọ nípa Tinubu ṣùgbọ́n ẹ jẹ́ ń ṣe báyìí ẹ jẹ́ kí n gbé eléyìí wá ná nípa èyí tí wọ́n sọ nípa àwọn ọba ẹ ó yá àfa akeem ẹ bẹ̀rẹ̀ sí ní tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ tẹ́ ẹ wọ́n tú yẹn ó yá àfa akeem. eléyìí tí ó ṣẹlẹ̀ ní Ondo State Ọlọ́run yóò bá wa dáwọ́ aburú dúró ṣùgbọ́n mo fẹ́ fi àkókò yìí sọ fún àwọn lọ́balọ́ba wa ọ̀rọ̀ kàn yín o gbogbo ẹ̀yin lọ́balọ́ba ọ̀rọ̀ kàn yín ọ̀rọ̀ kan lẹ̀kan bá lé gbogbo ẹ̀yin lọ́balọ́ba ọ̀rọ̀ ti kàn yín bó ṣe ṣẹlẹ̀ lánàá yẹn <laughs> nílùú Ọ̀wọ̀ tó bá lọ já sí pé wọ́n jí ọba ìlú Ọ̀wọ̀ gbé tàbí wọ́n wọ pálásì wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn fún gbogbo àwọn tí wọ́n bá ń pálásì bá a ṣe máa sọ̀rọ̀ náà rèé táwọn máa sọ náà là ń sọ yìí àbí tí wọ́n bá pa ọba sáyé ọ̀pá rẹ ni ẹwà dúró àwọn tí wọ́n pa lánàá sáyé parẹ́ ayé òkùnkùn parẹ́ ṣùgbọ́n kí ni tá a fẹ́ ṣe ẹ̀yin lọ́balọ́ba ẹ ti ń wòran jù ẹ̀yin lọ́balógbó ẹ̀yin lọ́balọ́ba ọ̀rọ̀ ti kàn yín tó bá wù yín ẹ jí gìrì sí gbogbo ọ̀rọ̀ sí gbogbo èèyàn sọ táwọn ẹni eré ń sọ àwọn olórí pípé yàtọ̀ sáwọn aláàbọ̀ làákàyè tó bá wù yín ẹ máa wòran kẹ́ ẹ máa kọ ṣe é pé ìyá kọ̀kànmí kọ̀kànmí náà lẹ́ ń kọ́ sí gbogbo nǹkan láti yẹ láti jẹ́ lẹ́yìn ibi tẹ́ ẹ bá ti fẹ́ rówó lẹ́yìn kẹ́ ẹ máa lọ ṣèpàdé pé àgbà owó ẹja ṣèpàdé bá ṣe ti bá ṣe dìbò fẹ́yàn kan ibi tí làákàyè ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin lọ́balọ́ba ìdí owó àti kẹ́ ẹ máa talẹ̀ onílẹ̀ ó nìyẹn àwọn bandit ti yín ká àwọn tí wọ́n sì tájẹ́ẹ̀tì jù òun náà ni ẹ̀yin lọ́balọ́ba ẹ má jẹ́ atara wa <laughs> ẹ̀yin lọ́balọ́ba gan ni wọ́n ni tájẹ̀tì wọn. tí wọ́n bá fi parí mission wọn torí pé first mission tí wọ́n kọ́ fẹ́ accomplish òun náà ní rural area wọ́n kọ́ fẹ́ pa àwọn èèyàn ní rural area tí wọ́n bá ti rí yẹn accomplish àwọn dignity people láwùjọ àwọn tí wọ́n jẹ́ èkè èèyàn láwùjọ àwọn lókù tí wọ́n á máa wọlé lọ ká mọ́ wọ́n á máa pa ọba wọ́n á dẹ̀ máa ṣe kíni wọ́n á máa jẹ oyè míì wọ́n á máa fi fúlàní jẹ oyè ní ààfin ọba tí wọ́n bá ti pa wọ́n ti tẹ́kọ̀ọ́ fàbẹ̀yẹn nìyẹn ọba tí wọ́n bá ti pa wọ́n ti tẹ́kọ̀ọ́ fàbẹ̀yẹn nìyẹn wọ́n á gba palace wọ́n á dẹ̀ kó àwọn kíni àwọn mílítírì wọn síbẹ̀ báwo lẹ wá fẹ́ ṣe ẹ̀yin lọ́ba lọ́ba a gbọ́ pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lánàá ẹgbẹ́ palace ni ó ti ṣẹlẹ̀ ẹ̀dá kan eh, ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ palace sọ́ba gan ṣèfù láàfin gbogbo ẹ̀yin lọ́ba lọ́ba ṣe ṣèfù ẹ̀ ṣèfù you are no longer safe in this country you are no longer safe in your hometown you are no longer safe on your land ìgbẹ̀yìn lọ́balọ́ba ẹ̀ safe ẹ̀ safe makamaka lóye nǹkan máa ń ọba díà láfíà dólé àbí kí náà ń pè tó tú àṣírí ó wà lórí péjì mi wọ́n pọ́ ìsìn máa yẹn ni máa yẹn tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí máa yẹn ní twenty twenty two these people dey want to cause civil war wọ́n fẹ́ bẹ̀rẹ̀ civil war in 2022 ó ní pele méjì ni wọ́n fẹ́ fi operate máa yẹn máa ń láfíà dólè ọbadí àti tó tú àṣírí àwọn Boko Haram máa yẹn dẹ̀ jẹ́ kó yé wa mo sọ program mi láàárọ̀ yìí mo sọ nínú program tí mo ṣe láàárọ̀ yìí mo dẹ̀ fi mo gbé fídíò máa yẹn mo gbé wá láti pé káwọn èèyàn ó rí i máa yẹn ó jẹ́ kó yé wa ó ní present governor torí two thousand and twenty ni máa yẹn ṣe programu yẹn twenty twenty ni máa yẹn ṣe programu tí mò ń sọ yìí máa yẹn ní present governor ní twenty twenty ó lọ wà nínú àwọn commander ó lóun gangan ni ọfarọ commander àwọn bandit àwọn bandit and Boko Haram ó ní torí bandit and boko haram they are the same ìkan náà ni wọ́n àti bandit o àti boko haram o ìkan náà ni wọ́n la fi ń sọ pé Gumi gangan ó yẹ kó rojọ́ lórí ọ̀rọ̀ yìí Shehu Gumi ó yẹ kí wọ́n invite ẹ̀ lórí ọ̀rọ̀ yìí máa wọn bá díà yẹn ó ní there is nothing like bandit nothing ó ní both bandit and boko haram they are the same because they are operating the same way ọ̀nà kan náà ni wọ́n ń operate ọ̀nà kan náà ni wọ́n ń operate so torí ìdí eléyìí máa yẹn wá jẹ́ kó pé twenty twenty three àbí twenty twenty two the same the same year tá a wà nínú rẹ̀ yìí ó ní twenty twenty two ni wọ́n máa wá bẹ̀rẹ̀ operation fully ní south ní southern part of this country and they are already started their operation yesterday. They started their operation yesterday. Wọ́n bẹ̀rẹ̀ láti ìlú kẹ́nẹ́ láti ìlú ọ̀wọ̀. Ikú ti ń pa ojúbọ ẹni. Òwe ní ń pa fún ni. Àkó yìí gbogbo ẹ̀yin bàbá bàbá wa gbogbo ẹ̀yin lọ́balọ́ba. Ó kẹ́ ẹ mọ tẹ́ ń ṣe o. Ó kẹ́ ẹ jẹ́ kórí yín ó pé o. Ó kẹ́ ẹ ronú kẹ́ ẹ jókòó kẹ́ ẹ ronú. Hmm wọ́n á wọlé tọ ọba míì láàfin ààfin náà náà ti dúnbú ẹ̀ ààfin náà náà ti pa wọ́n á máa pa ìyàwó ọba míì lójú ọmọ rẹ̀ wọ́n á máa pa ọba míì lójú àwọn ẹbí rẹ̀ nínú ààfin tí ò sì ní í sí ẹnì kankan tó bá jẹ́ pé lánàá yẹn tí wọ́n bá wọ tí wọ́n bá wọnú pálásì ta ló fẹ́ dá wọn dúró tí wọ́n bá wọnú pálásì ọ̀wọ̀ lánàá wúkà ta ló lágbára àti dá wọn dúró lánàá yẹn láti sọ pé ara o this is palace ẹ ẹ ẹ ní láti láti wọ palace lójú kínní ṣé lójú dynamite àbí lójú ìbọn ṣé lójú dynamite àbí lójú ìbọn kò sẹ́ni tó lè stop wọn la fi ń pariwo fẹ́yìn lọ́balọ́ba láti ẹjọ́ yìí Sunday Igboho lọ sí ìlú Èkìtì níjó náà pẹ̀lú Yorùbá nation ọba àlú èkìtì adó èkìtì ọba ti géètì mọ́ rí ẹ máa ti géètì mọ́ rí àní ẹ máa ti géètì mọ́ rí àwọn tí máa ń wọlé láì ní kànlẹ̀kùn nígbà tí wọ́n bá dé géètì tẹ́ǹtì mọ́ rí yẹn bóyá wọ́n á máa já àbí wọn ní já á máa wò àáfàá tó níyẹn ó mu ni ọmọ rẹ̀ ò ní jẹ tíà tá a bá ń sọ tẹ́ ẹ̀ bá gbọ́ tálíkà ní forí kó lọ́wọ́ báyìí yóò kan ẹ̀yin lọ́balọ́ba orodu ọ̀rọ̀ nìyẹn tẹ́ ẹ bá ń wòran tẹ́ ẹ dá sí i tálíkà ń forí ko lóòótọ́ à ń kú àwọn àwọn àbọ̀dá wa ń kú wọ́n ń forí ko àwọn àǹtí wa ń kú wọ́n ń forí ko àwọn èèyàn wa ń kú wọ́n ń forí ko tọ́dẹ̀ ń bà wá nínú jẹ́ ṣùgbọ́n ó dàbí ẹni pé inú yín ń dùn sí tínú yín bá ń dùn sí ìyá ń rí nǹkan jẹ lọ́wọ́ ni o nígbà tí yá ò bá rí àwọn èèyàn yìí tán bá rí tálíkà pamọ́ ẹ̀yin olówó ló máa kàn torí pé márùn yẹn ti sọ ó ní they wanted to face rural area first they wanted to face wọ́n kọ́kọ́ fẹ́ face rural area wọ́n kọ́kọ́ fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ wipe wọ́n fẹ́ ké ṣe kí ni wọ́n fẹ́ wọ́n kọ́kọ́ fẹ́ pa àwọn èèyàn ní rural area nígbà tí wọ́n bá rí pé àwọn dominate rural area they will come for you gbogbo ẹ̀yin top officials they are coming for you ẹ máa wòran àwọn òní ni ẹ máa wòran àwọn òní ni ẹ máa wòran wọ́n kọ́kọ́ fẹ́ pa àwọn tí wọ́n bẹ ní rural area nínú information tí màá yẹ sọ wọ́n ti pa màá yẹn nísìn o they kill the man by, by poison poison ni wọ́n fi pa màá yẹn máa tó tú ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí èyí tí màá yẹn dẹ̀ sọ ti ń ṣe twenty twenty three twenty only twenty twenty two wọ́n á bẹ̀rẹ̀ sí operate ṣé wọ́n àti wọ́n ti bẹ̀rẹ̀ operation báyìí wọ́n ti bẹ̀rẹ̀ operation wọn lánàá they started they started their operation yesterday àbí ìṣe twenty twenty two láwa yìí a máa wá sọ̀rọ̀ àwọn kan máa ṣe na lie, na lie, na lie. èmi ọmọjọ́ tí wọ́n tó sọ nàtúrù tiẹ̀ o nàtúrù tí wọ́n mọ̀ yẹn ìjọ́ wo ló tó fẹ́ sọ táwọn bá ń sọ gbogbo ọ̀rọ̀ tó ń sọ na lie, na lie. nà láì orí nàlá ìyẹn náà làwọn bandits àti boko haram ọkà ọmọ dúró mẹ́kọ̀ọ́ máa ṣe nàlá nàláì nàláì nàláì nàláì táwọn sọ láti ẹjọ́ pé wọ́n ti sọ̀rọ̀ àǹdí o wọ́n ti wọ́n ti àwọn èèyàn yìí wọ́n ti kó wẹ́pọ̀ wọlé o wọ́n ti ṣètò ogun o tẹ́ni rọ́ ní èèyàn àfa yìí ẹ̀fẹ́ dógun lẹ̀ ni ni ogun wọlé ogun sọ fún yín sógun ti wọlé bẹ́ẹ̀ yẹ tó múra sí ìwà tó tó máa sọ pé nàlàyé láì tó múra sí kó tó máa sọ pé nàlàyé nàlàyé ẹwà dúró èèyàn tí wọ́n pa ń bẹ̀ yẹn odidi ẹbí kan lọ sí àti ìyá àti bàbá àtọmọ lórí pé àwọn èèyàn ń sọ pé nàlàyé nàlàyé kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ wọn àkó amúnísàn kankan wọlé irọ́ ni wọ́n ń pa kódà wọ́n sọ pé photoshopping lè mí pé wọ́n wọ́n dọ́kítọ̀ ẹ̀ ni wọ́n dọ́kítọ̀ ẹ̀ ni ṣé n tó ṣẹlẹ̀ nílùú Ọ̀wọ̀ lánàá ṣé dọ́kítọ̀ yẹn náà ni irun tó ṣẹlẹ̀ nílùú ọ̀wọ̀ lánàá ṣé wọ́n dọ́tọ̀ ìyẹn náà ni. Hmm. Ah, ó mà ṣe o ó mà ṣe o ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin èèkàn láwùjọ nílùú ẹ foríkorí ẹ̀yin lẹ́sìnlẹ́sìn ẹ̀yin ládéládé bó ti ṣe prógámù kan nídàjí ènìyàn ọ̀rọ̀ yẹn ń ká mi lára ló tún jẹ́ ń padà wá pé mo ní láti bá wọn lọ́balọ́ba sọ̀rọ̀ mo ní láti bá wọn ládéládé sọ̀rọ̀ mo ní láti bá àwọn lóyè lóyè sọ̀rọ̀ àwọn lọ̀rọ̀ yìí kẹjù tó ní pé àwọn gan ni main target wọ́n kọ́kọ́ fẹ́ pa àwọn ọ̀dọ́ tí wọ́n di pé wọ́n san agun láwùjọ tí wọ́n lè báyìí kojú ogun ẹ̀rí ọmọ yín ọmọ tó yóò máa kojú ogun fún Sunday Igboho wọ́n kọ́kọ́ ẹ̀yìn náà lẹ́kùn ọ̀bí yín ojú tì ojú tì í nínú ọmọ tó yẹ kó jẹ́ irinṣẹ́ fún wa nílẹ̀ Yorùbá ẹ gbógun tì í ẹ tún ní kán lọ pa èyí ọ̀kan títí ẹ mú un lẹ̀ sójú òtí wọ́n kọ́kọ́ fẹ́ pa àwọn tí wọ́n jí àwọn ọmọ yín àwọn ọ̀dọ́ àwọn tí wọ́n sán gan that is their first target that is their first target wọn kọ àwọn tí wọn kọ́kọ́ fẹ́ pa nìyẹn sẹ́wọ̀n tí wàá máa pa àwọn ọ̀dọ́ àwọn òun náà ń pa lọ́wọ́lọ́wọ́ yìí gbogbo àwọn tí wọ́n pa nínú chọ́ọ̀chì yẹn lánàá àgbàlagbà mélòó ní bẹ́ẹ̀ nù wọn wọ́n tó pa ọmọdé ẹ kéyìn wọ́n tó ẹ mọ̀ pé wọ́n mísàn burúkú ni wọ́n ní wọ́n tó pa papa wọ́n tó ń pa ọmọdé wọ́n tó pa ọmọdé ẹ láwọn ti àwọn ọmọ tó yẹ kí wọ́n máa jà fún yín lọ́jọ́ ọ̀la wọ́n kọ́kọ́ fẹ́ pa gbogbo ọ̀dọ́ tán gbogbo àwọn tí wọ́n san egun tán lè gbìjà yín wọ́n fẹ́ pa wọ́n tán ẹ̀yin sì lajú kalẹ̀ so nígbà tí wọ́n bá pa wọ́n tán wọ́n wá máa mú ẹ̀yin wọ́n máa mú ìsìnkú ni kódà wọn àní wọn àní yìnbọn fún yín ààyè wọ́n máa táyé sórí iná láàyè ni wọ́n máa táyé tiná ààyè ni wọ́n máa táyé tiná torí wọ́n mọ̀ pé ẹlẹ́ńtọ́ máa gbìjà yín ẹ lé Sunday Igboho kúrò Nàìjíríà ẹ frustrate ọmọ ọlọ́mọ ẹ frustrate ọmọ ọlọ́mọ tí kì í bá ṣe pé ọlọ́run ṣe ọmọ náà ní àkàndá èèyàn ni ẹ bá ti pàdánù ẹ bá ti pàdánù àwọn tó yẹ kó jẹ́ ògo fún yín àwọn tó yẹ kó jẹ́ iyín ọ̀kan yín ká gbọ́kànlé àwọn tó yẹ ká káwárù wọn kọ́ pọ̀ ká ní àwa náà láwọn ọmọ ogun kọ́kàn wọn balẹ̀ pé tógun bá tiẹ̀ dé aláwọn ọmọ tó tó kojú ogun ṣé bí agbógun ti Sunday Igboho sí ọyín gbogbo àgbààgbà gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ ti Sunday sí ọyín ọtàn yín ọtàn yín nígbà tẹ́ ẹ bá pa gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n jí alágbára tẹ́ ẹ ní tán torí òṣèlú torí ìmọ̀tara yín nìkan nígbà tógun bá ń wọlé tọ̀ yìí á wo àwọn tó máa gbìjà yín torí wèrè ilé torí wèrè ta la ṣe ní wèrè ilé àwọn ọmọ burúkú wọn lọ́jọ́ títí wọn torí wèrè ta torí àwọn wèrè wọ̀nyí àwọn ẹni ẹbí wọ̀nyí àwọn èṣù èèyàn yìí torí wọn lọ́lọ́run ṣe dárú àwọn Sunday Ìgbòho fún wa torí irú wọn lọ́lọ́run ṣe gbérú àwọn Sunday Ìgbòho kalẹ̀ ṣe wá mọ iye àwọn irú àwọn Sunday Ìgbòho ṣe mọ iye wọn èèyàn tó wá fínúfíndọ̀ yàtọ̀ sí àwọn tọ́lọ́run fún lágbára tó yẹ pé wọ́n fi ń ṣe àtìlẹ́yìn fún àwọn ẹni ibi nínú àwọn olóṣèlú nílẹ̀ yìí yàtọ̀ sáwọn ẹni ọlọ́run fún ní agbára tọ́lọ́run fún lówó tọ́lọ́run kẹ́ tó tún wá nominate ara rẹ̀ pé mo fẹ́ máa jà fún àwọn èèyàn mi ṣó yẹ ká máa gbérú ẹni bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni. àwọn èèyàn ń pè mí ẹ má pè mí wọlé báyìí kí ló yẹ ká ṣe fún rẹ̀ rẹ̀ a tún gbógun ti Sunday Igboho àwọn Yorùbá náà wá ní ọ̀rọ̀ Sunday Igboho a tún gbógun tì í wọ́n fẹ́ pa á wọ́n ti pa wọ́n ti tájẹ̀tì àwọn olú ọmọ yín àwọn ọmọ tán lè jà fún yín lọ́jọ́ ọ̀la àwọn ọmọ tán lè bá yín béèrè ẹ̀tọ́ yín wọ́n ti tájẹ̀tì gbogbo wọn wọ́n fẹ́ máa pa wọ́n bó ti jẹ́ pé irú àwa yìí náà wọ́n tájẹ̀tì wa ọlọ́run ni ò fẹ̀mí wa lé wọn lọ́wọ́ ọlọ́run ò sì ní fẹ̀mí wa lé wọn lọ́wọ́ torí pé àwọn kọ́ ni wọ́n dá wa ọlọ́run ló dá wa ọba tó ní wa tó gbé wa kalẹ̀ kò sì ní pa wá láéláé tọ́jọ́ kú wa ọ̀bá tó ẹnì kankan ò ní pa wá a sì lu ẹ̀mí gígùn nú ayé pẹ̀lú ògo ọlọ́run à ń sọ eléyìí gbogbo ẹ̀yin lọ́ba lọ́ba lóyè lóyè ẹ forí korí ẹ forí korí o tẹ́ ẹ bá fẹ́ kí ni tẹ́ ẹ bá fẹ́ kí gbogbo ààfin yín kó di kí ni kó di caliphate caliphate <laughs> gbogbo ẹ̀yin lọ́ba lọ́ba ẹ foríkorí tẹ́ ẹ̀ bá fẹ́ kán máa jẹ sọ́tàn láwọn ààfin yín ẹ lọ foríkorí tẹ́ ẹ̀ bá fẹ́ kán máa jẹ ẹ́míà láwọn ààfin yín tẹ́ ẹ̀ bá fẹ́ kán jẹ ẹ́míà kán máa jẹ kálífèètì kán máa jẹ sọ́tàn láàfin yín ẹ lọ foríkorí táwọn èèyàn yín bá dé kọ̀sẹ́ntì ọgbà yín lẹ̀ àbíkẹ́ ẹ tètè sí kínni kẹ́ ẹ tètè jẹ́ ká ṣiṣẹ́ lórí ẹ̀ báyìí hmm. tí wọ́n bá dé kọ̀sẹ̀ tó máa gbà yín lẹ̀. tí àwọn tá à sọ yìí àwọn tán wọ chọ́ọ̀chì lọ tán lọ pa èèyàn almost seventy tí wọ́n bá dé kò sẹ́ni tó máa gbà yín lẹ̀ lọ́wọ́ wọn kò sí security tẹ tẹ ẹ gbọ́kànlé ò lè gbà yín lẹ̀ kí ni security ní ṣe lánàá kí làwọn security ní ṣe lánàá àwọn ọlọ́pàá tẹ ẹ ṣe tẹ ẹ ṣe bẹ́ẹ̀ ni wọ́n lè gbà yín lẹ̀ because they are controlled by federal government and these people they, these people that are attacking you are controlled by the federal government truth nìyẹn. Your security is controlled by your federal by your government. Why these people are controlled by your government? Kí lẹ̀ ń sọ yìí? Wọ́n ò ní gbà ọ́ lẹ̀. <laughs> Ọlọ́pàá ò lè gbà táwọn èèyàn yìí bá dé sọ́jà ò ní gbà yín lẹ̀ táwọn wọn á ti ṣiṣẹ́ ọwọ́ wọn tán wọn á ti lọ kẹ́ tó mara wọn lọ́pàá bó ṣe rí nìyẹn that is the agenda agenda wọn nìyẹn wọn á ti ṣiṣẹ́ ọwọ́ wọn tán wọn á ti lọ kẹ́ tó kàn sọ́jà ò tó máa dé káwọn ọlọ́pàá ò tó máa dé wọn à sì ní rí wọn mú láéláé àbájá àlẹ rí torí pé wọn wọn à ní mú wọn ni wọn mọ ibi tán wà ṣe báwọn náà rán wọn ẹni aránṣẹ́ á ṣe tó wá mú àwọn ni wọ́n rán wọn wọn à ní mú wọn wọ́n mọ ibi tán wà wọ́n mọ ibi tán wà so torí ìdí eléyìí gbogbo ẹ̀yin lọ́balọ́ba tọ́lọ́run bá fún ní làákàyè tọ́lọ́run sì fún yín lójú inú tó sì jẹ́ kẹ́ ẹ fẹ́ràn ara yín tẹ́ ẹ fẹ́ràn ọmọnìkejì náà ẹ̀mí sọ ẹ ṣiṣẹ́ tọ ilé ìtọ́sẹ̀lẹ̀ yìí ikú tí ń pa ojúgbà ẹni ó ń pòwe fún ni ni ó ń pòwe fún ni ni ṣe ṣe léyìí tá a bá fi rí wọn a rí wọn mú ni o eléyìí tó parí tó ṣẹlẹ̀ yìí a gbọ́dọ̀ rí wọn mú a gbọ́dọ̀ mú wọn ká pa gbogbo wọn tá a bá fi mú wọn ká rí wọn mú ká pa gbogbo wọn àtúnṣe mi wọn á tún wọn ń bọ̀ fún yín wọ́n ń bọ̀ fún yín oh, tọmọ bẹ lọ́hùn ilẹ̀ Yorùbá Ọlọ́run dákun máa bá wa dáàbò bò ó gbogbo ohun tó jó ore tó ń bẹ nílẹ̀ Yorùbá Ọlọ́run máa jẹ ọ̀tàn o gba àwọn olú ọmọ tọ́lọ́ ń gbé kalẹ̀ fún wa Ọlọ́run dákun má fi ẹ̀mí wọn lẹ̀ o Ọlọ́run máa bá wa fi sọ rẹ̀ so gbogbo àwọn tí wọ́n jẹ́ olú ọmọ fún wa àti gbogbo àwa táwa náà ń gbé ojú síta tá à ń sọ̀rọ̀ lórí atẹ́gùn Ọlọ́run máa fi sọ rẹ̀ sẹ́nìkọ̀ọ̀kan wa o subhana rọ̀bíkà o mo sọ eléyìí mo dúró náà o mo wá mo kàn fẹ́ sọ ìsìtí fún àwọn lọ́balọ́ba wa ní mo sì ti sọ tèmi mo dúró náà ẹni ó bá fẹ́ kó gbọ́ ẹni ó bá fẹ́ kó gbà ẹni ó gbọ́ ó gbọ́ fúnra rẹ̀ ẹni ó sì láyé kí làbá tó ń wí ìwìkúwì tó tó ń wí múra sí i múra sí i ọ̀rọ̀ ń yabọ̀ kì í ṣe tẹnìkan ìtọ́tẹlẹ̀ lóńdó ní ìsinyìí <laughs> sọ ọmọ níwọ̀n èèyàn kan kéèyàn kan wá máa sọ pé kọ́ máa fi èèyàn kan sí yẹ̀yẹ́ ẹ ń bá fi ẹ ń bá fi àwọn èèyàn sí yẹ̀yẹ́ lórí tòǹdó ó ń fira rẹ̀ sí yẹ̀yẹ́ ni wàlẹ́ òun fira rẹ̀ sí yẹ̀yẹ́ nítorí pé njẹ́ ọ̀pàdà ṣẹlẹ̀ sóun náà yọ lágbára ju tòǹdó yẹn lọ kọ́ lọ́ọ́ má fa aburú ṣe wá kọ́ má jẹ́ ká aburú ó sí wa asalaamualeykum o mo rí iná o.